ìgbéyàwó rẹ àbí lórí ohun gbogbo tó ń ṣe ìgbàgbọ́ ni mo fẹ́ kó ní ní wákàtí àti àkókò nítorí pé ìyanu yóò wọlé tọ̀ ayé rẹ ohun tó kàn ní láti bá mi ṣe ni pé gbàgbọ́ pẹ̀lú mi bóyá o omi ń bẹ̀ yẹn bóyá o fọ́tò ń bẹ̀ yẹn bóyá o òróró ń bẹ̀ yẹn bóyá o ní ń bẹ̀ yẹn as a point of contact nítorí pé ìyanu tó lérò yóò wọnú ayé rẹ lórúkọ Jésù ohun mẹ́ta ni kì í jẹ́ kí ìyanu kó ṣẹlẹ̀ nínú ayé ènìyàn ohun àkọ́kọ́ ni wípé tí ènìyàn bá ti ní ìgbàgbọ́ tí ènìyàn bá ti ní ìgbàgbọ́ nínú òwe ebéèrù orí ìkọkànlá ẹsẹ̀ kìíní bíbélì ní ìgbàgbọ́ ní ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ẹsẹ̀ kejì sọ pé nínú rẹ̀ ní àwọn alàgbà ni wọ́n ti ní ẹ̀rí rere tó bá lọ ka ẹsẹ̀ kẹfà ní ẹsẹ̀ kẹfà ni ó sọ wípé ẹnikẹ́ni tó bá tọ̀ wá ó gbọ́dọ̀ gbàgbọ́ pé òun ló lè ṣe é òun sì ni olùsẹ̀san fún àwọn tó ń farabalẹ̀ wá tó bá ti ní ìgbàgbọ́ nínú ọdún yìí kí òun ọdún yìí tó wọ̀ ìṣẹ̀lẹ̀ yanu ó máa ṣẹlẹ̀ nínú ayé rẹ ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó wà mo fẹ́ kó o ní ìgbàgbọ́ o ìgbàgbọ́ ló nílò bí ọdún ìṣe lọ sópin rògbòdìyàn tó wà lórílẹ̀‐èdè nàìjíríà kò lè di ọ lọ́wọ́ láti má ṣe gba èrè ọlọ́run nínú ìwé second chronicle chapter twenty verse twenty josafati ó sọ fún àwọn ọmọ juda ó ní ẹgbẹ́ olúwa ọlọ́run yín gbọ́ a ó fìdí yín múlẹ̀ ẹgbẹ́ àwọn owó wòlíì rẹ̀ gbọ́ ẹ ó sì ṣe rere tó o bá ti nígbàgbọ́ ó ṣe rere nínú ọdún tó o bá ti nígbàgbọ́ ìwọ yóò lu àlùyọ tó o bá ti nígbàgbọ́ ẹ̀gàn rẹ yóò d di ògo nínú ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ fọ́tì ẹgbọ́n nǹkan tí Màríà ẹgbọ́n nǹkan tí àwọn ènìyàn Jésù sọ Jésù sọ wípé tí ìwọ bá ní ìgbàgbọ́ ó rí ògo ọlọ́run ní ẹsẹ̀ forty five àwọn ènìyàn àwọn júù wọ́n wá sí ọ̀dọ̀ Màríà wọ́n dẹ̀ rí ó ní wọ́n sì gbàgbọ́ nítorí pé wọ́n rí iṣẹ́ ìyanu tí Jésù ṣe tó o bá gbàgbọ́ nínú ọdún ìyanu á ṣẹlẹ̀ ohun tó o tí ì níyẹn o máa ní ojú tó o tí ì níyẹn o máa ní ọmọ tó o bí yẹn o máa bí ìgbéyàwó tó o lè ṣe yẹn o máa ṣe mọ́tò tó rà yẹn o máa rà ilé tó o kọ́ yẹn o máa kọ́ kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bíbélì ní èmi ó gbé ojú mi sí orí òkè wọlé níbo ni ìrànlọ́wọ́ tèmi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò tó wọlé wa wá ẹni tó ń dọ̀run àti ayé ẹni tó ń dọ̀run àti ayé nìkan ló lè ràn ọ́ lọ́wọ́ lórúkọ jésù wàá rí ìrànlọ́wọ́ gbà ìyanu ni ẹ máa ṣẹlẹ̀ ó ń kejì tí kì í mú kí ìyanu kó ṣẹlẹ̀ nínú ayé ènìyàn ní tẹ́lẹ̀ ènìyàn bá kùnà láti má ṣe gbàdúrà bíbélì ní ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ nínú ìwé Luke chapter number eighteen Jésù Kristi olópa òwe fún ọ wípé ènìyàn gbọ́dọ̀ máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ Jeremiah thirty three verse three ó ní képè mí ó lè mí ò dán lóhùn ó lè mí ò sì fi ohun tó lágbára àti ohun mẹ́rìndínlẹ́jì ìwọ kò mọ̀ èmi yóò sì fi hàn fún ọ tó o bá jẹ́ aládùúà nínú ọdún yìí àyànú máa ṣẹlẹ̀ ẹni tó bá ti lè gbàdúrà tó lè képe olúwa tó lè gbààwẹ̀ bíbélì sọ fún wa nínú matthew seventeen verse twenty one ó ní nípa àwẹ̀ àti àdúrà ó ní iṣẹ́ ìyanu bí èyí yóò ṣe láìsí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu ò lè ṣẹlẹ̀ tó o bá lè gbàdúrà má retí ìyanu ọlọ́run o ọlọ́run wa ó so ní májíìkì o o gbọ́dọ̀ lè gbàdúà o gbọ́dọ̀ lè gbàwẹ̀ o gbọ́dọ̀ lè képe ọlọ́run matthew seven seven ó ní ẹ wá kiri ẹ ó sì rí ẹ béèrè ẹ ò rí gbà ẹ kànkàn á ó ṣe fún yín john chapter sixteen verse twenty three to twenty four ó ní títí di sísìnyí ẹ kò tí ì béèrè ohunkóhun ó ní ẹ béèrè títí ayọ̀ ni yóò fi kún ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ mi yẹn lórúkọ jésù ayọ̀ rẹ máa kún nínú súdíò yìí bẹ́ẹ̀ ṣe wà ayọ̀ yẹn á kún ẹ ó rí àánú gbà ẹ ó ṣe rere torí pé ẹ gbàgbọ́ lórúkọ Jésù àdúrà ni máa gbà ó ń kẹta tí kì í mú kádùá kó gbà tí kì í mú kí ìyanu kó ṣẹlẹ̀ ẹni tó bá ń retí ìyanu Ọlọ́run ó gbọ́dọ̀ lè gba àwọn wòlíì gbọ́ mo gbọ́dọ̀ lè gba wòlíì gbọ́ bíbélì sọ fún wa nínú ìwé Matthew ẹ gbọ́ tí mo ti bẹ̀rẹ̀ yẹn ní Eh, psalm seventy four verse nine ó ní àwọn kan ní àwọn kò rí àmì wọn mọ́ kò sì sí wòlíì mọ́ wòlíì wà o àwọn ìránṣẹ́ ọlọ́run sì wà o gbọ́dọ̀ lè gbà wọ́n gbọ́ bá a ṣe ní wòlíì òríjínà bẹ́ẹ̀ náà la ní fẹ́ẹ̀kì tó o bá wo inú nǹkan tí bíbélì sọ nínú ìwé mátù orí ìkẹwàá ẹsẹ̀ forty one to forty two ó lẹ́ni tó bá gba olódodo gbọ́ yóò jèrè olódodo ẹni tó bá gba wòlíì gbọ́ yóò jèrè wòlíì tí wọ́n bá lè gba wòlíì gbọ́ tó sì tẹ̀lé ìtọ́ni wòlíì ó rí ìyànà ọlọ́run nínú ìwé ọba kejì orí ìkejì ẹsẹ̀ nineteen to twenty one ó ní àwọn ọkùnrin ìlú náà wá wọ́n wá bá wòlíì èlíjà wọ́n ní ìtẹ̀dó ìlú ìdára omi korò ilẹ̀ sì ṣá wòlíì ní ẹ lọ mú àwo kòtò tuntun fún àwo kòtò tuntun fún mi wá ó sì fi iyọ̀ sínú rẹ̀ ó lọ sí orísun omi nígbà tó lọ sí orísun omi ó gbàdúrà síbẹ̀ ó ní kì yóò sí ikú mọ́ tàbí aṣálẹ̀ mo sọ tó o bá ti lè gba wòlíì gbọ́ ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ ó tó ní nìyẹn ó mẹ́ta ló nílò tí ìyanu yóò fi ṣẹlẹ̀ ìyanu ó